أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أدعو قيتك فون الله ọba alágbára ọba ọ̀kan ṣoṣo bákan náà la tọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ìkẹ́ àti ìgẹ̀ ọlọ́run kó máa bá ànábì àwọn aráalé ànábì àwọn sọ̀hábà àti gbogbo wa náà tá à ń tẹ̀lé lánàá wọn títí dijọ́ gbéǹde alkiyama abẹ́lọ́hún ọba alágbára ọba ọ̀kan ṣoṣo kó ṣe wá ní mùsùlùmí òdodo gbogbo ọjọ́ tá a bá wá bá wà látàmú túnà ilá wa à ń tó mùsùlùmí náà ọlọ́run jẹ́ á lọ bá ní mùsùlùmí òdodo. ẹ̀yin arúsìn ọlọ́run eléyìí ní akida class ẹlẹ́ẹ̀kan lọ́sẹ̀ níbi tí a ti ń ṣàlàyé tíra màsá ìlúlìjà ìlíyà èyí tí àáfàá wa sheikh muhammad buna abdulwahab tí wọ́n kọ eléyìí ní episode thirty one apá kọkànlélọ́gbọ̀n òun lélẹ́yìí tí a fi ń ṣàlàyé tíra masa ilolija iléyà ibi tí a dé òun náà ni alimasalatul hadiyatu wa tesaun orí àlámọ̀rí ẹlẹ́ẹ̀kọkànléláàádọ́rùn-ún ninety one òun la yanjú kàn yìí a wàá gbé ní alimasalatu asaniyatu wa tẹsẹ̀ún isu ninety two ẹlẹ́kejìléláàádọ́rùn òun la ti fẹ́ gbé àáfàá ń sọ nípa àwọn ìgbàgbọ́ ìṣesí àdìsọ́kàn bu tó jẹ́ ti àìmọ̀kan tó jẹ́ tojú dúdú tọ́jẹ́ jẹ́ ń tọ́ta kó lọ́hùn ọba àlekè àáfàá ní ẹlẹ́ẹ̀kejìléláàádọ́rùn nínú àwọn nǹkan yẹn òun náà ni wipe anna ajala fàdọ́ ilihim alfakharu wàláwùbẹ̀ hakin fanaha anihu àáfàá lára ti tó ń ṣẹlẹ̀ sáwọn aláìmọ̀kan àwọn kẹfẹ́rí ń gbà yé ànábì sallallahu alaihi wasallam tọ́lọ́n wá ní ẹ̀yà àtúnṣọ́ra fẹ́lẹ́yìí náà eléyìí náà dà àáfàá ní òun ni wípé nínú ìtàwọn kan kún ọlá ńlá nínú nǹkan ẹ̀yẹ nǹkan yìí nǹkan ọlá tó tóbi púpọ̀ lọ́dọ̀ wọn tí wọ́n máa ń kà kún tọ́jẹ́ pé nǹkan bá rí pé onírú nǹkan yẹn la ẹni yìí ẹni àpọ́nlé èèyàn rẹ ni lọ́dọ̀ wọn àáfàá lòun náà ní kíni o alfaharu kéèyàn máa ṣe ìyanra kọ́ máa ṣe ìyànda kọ́ máa ṣe wípé àwa la wà ń bẹ̀ àáfàá níṣẹ́ wá rí àwọn jàìlíyà yìí àwọn àdìsọ́kàn tí ọ̀dà yìí àwọn àṣesí tọ́tako ìlànà ọlọ́run tànàbí yìí ara tí ó gbalé gboko nígbà náà nìyẹn wọ́n máa wá ṣe fákàrù wọ́n máa ṣe fáàrí fáàrí yẹn gan àyálò èdè ni ṣùgbọ́n torí pé yorùbá kò sí kọ́ nínú lẹ́tàsì wọn wá di fáàrí fákàrù fákàrù fáàrí so ìmọ̀ ṣe fáàrí ìmọ̀ ṣe yànda káàkiri ara nǹkan tí wọ́n kà kún nǹkan nǹkan nǹkan yìí nǹkan ẹ̀yẹ nǹkan àpọ́nlé òun nìyẹn wà láwùjọ hakin lọ́dọ̀ wọn gan àwọn nǹkan míì tán fi máa ń ṣe fáàrí òdodo ni lóòótọ́ ṣùgbọ́n nínú ìsìláàmù wọn ò fẹ́ ká máa ṣe fáàrí sí i wọn ò fẹ́ ká máa ṣe fáàrí torí pé wàtọ́ àwa tá a bá sì ń bẹ láyé ọ̀rọ̀ òwe ètò fáàrí ọ̀rọ̀ òwe ètò fáàrí fa nígbà bá wà lùjẹ́ náà lọ́rọ̀ wá tó tó fáàrí lóòótọ́ olówó lọ hákù ni lọ́ bá ń fowó ṣe fáàrí ọlọ́run lè sọ dolo sí lọ́la ṣèbí kárúnà náà lówó lọ ń gbọ́ ọlọ́run bínú sí sọ́padà jolówó. So ó lè lẹ́wà tọ́lọ̀ ń bá dẹ kòkòrò sí ọ ń kọ́ ṣèbáwọn táwọn èèyàn fi ń ṣe fáàrí nìyẹn ibò wà láwùjọ hakin lóòótọ́ tó fi ń ṣe fáàrí yẹn ń bẹ̀ lára ẹ̀ ṣùgbọ́n àní ọ̀dà àṣẹ ó lè ní ipò àwọn kan náà nípò lánàá wọn ń bẹ láyé lónìí wọn èkú àgbúrò wọn mọ́ sotiye ẹsẹ fáàrí máa ń wọ̀n ńlọ òṣèlérà àwọn ẹni ọlọ́nkan yóò ní fáàrí so fanaha anihu. So, ọlọ́run wá kọ̀ fún wa ká sọ́ra fún fàárì o ká sọ́ra fún fàárì àwọn tó ṣe fàárì lánàá àwọn bíi kọ́rú náà iná kọ́rú náà kánà mi ń kọ́ mi mú sa so tẹ́ ẹ bá wọn tó padà sílẹ̀ sí kárú náà lónìí ta ní sọmọ ẹ̀ kárú náà níjọ́ àwa ti délé ayé mi ò rí èèyàn kan báyìí ẹyọ kan kọ́ sọmọ ẹ̀ ní kọ́rú náà kí ló dé tẹ́ ẹ sọ bàbá olówó gbóná. kọ̀sẹ́ni tó fẹ́ sọmọ ló kọ tọ́lọ̀ ń bínú sí i tàbá tí àdá àbí láhàbí ń wà tábà ta ẹ̀ lábù láhàbí àbù láhàbí àbù méjèèjì àwọn yẹn tó sọmọ lọ torí pé kan sórí ire ayérayé gbogbo nǹkan tẹ́ ẹ rò pé ló jẹ́ ẹ máa kẹ́ ẹ máa ẹni lójú ìbá àjẹ́ pé lódodo nǹkan yẹn ń bẹ lọ́dọ̀ yẹn ẹ sọ́ra. àwọn náà jẹ́ mùsùlùmí àwọn ọmọ ilé kéwú àwọn oníṣòwò gbogbo tó lè jẹ́ pé ń bẹ lọ́dọ̀ tiwa náà owó ń bẹ lọ́dọ̀ rẹ ìmọ̀ ń of authority ń bẹ lọ́dọ̀ rẹ àwọn nǹkan tí ọmọ ṣe fáàrí ń bá fún wa ìbá àjẹ́ pé lódodo nǹkan yìí ń bẹ lọ́dọ̀ wa kìí ṣe fàárẹ̀ lọ́kàn ọlọ́run kò fún wa ní àgbọ̀yọ̀ rẹ̀ kọ́mọ̀ṣe wa níjà ìlíyà àwọn ojú dúdú aláìmọ̀kan o. àáfàá ní alimọ́sálátù sàlísàtù wọ́n ti sàún alámọ̀rí kẹta lé ní àádọ́rùn òun náà ni pé nínú ṣe sí wọn tí ọba tọlọ́run tàná bímọ òun ni pé anna ta asuba anna tààsùbàlì ìǹsáàní lè tọ́ ìfàtì àlálẹ́ àkìwàlì bá tìlì amúrúnlá búdà mínú ẹ̀ńdáhùn. àáfàá lára ìgbàgbọ́ bú wọn míì ìṣesí bú wọn míì àdìsọ́kàn àìmọ̀kan ojú dúdú wọn míì ní wípé lọ́dọ̀ wọn o ẹ̀ ń bá ti lè jẹ́ ìjọ rẹ̀ àbọ̀jẹ́ èèyàn rẹ̀ bóyá ọjẹ́ ẹbí rẹ ọjọ́ màálù rẹ ọjẹ́ ẹ̀yà rẹ ọjẹ́ ọmọ dìpátímẹ́ǹtì ọmọ fakọ́ọ̀tì rẹ ọjẹ́ ọmọ àdúgbò rẹ àtàwọn ọ̀nà tó fi jẹ́ pé èèyàn ọjọ́ jẹ́ tọ́ ifá ẹjọ́ wà nínú ọkọ̀ àbí àjọ àbí nǹkan kan dà yín pọ̀ ẹ bá ti lè jẹ́ èèyàn wọn wọ́n wàá ṣe ẹ̀yàmẹ̀yà sí i ibi tó bá lọ náà wọ́n lọ ìmọ̀ alàlàhákí wà ìmọ̀ alàlìbàtì orí òdodo ló ń tọ̀ wà ní o tààṣùbù ni tribalism na gbọ́dọ̀ ṣe ẹ̀yàmẹ̀yà ní tiẹ̀ na gbọ́dọ̀ tẹ̀lé ìbá àjẹpọ̀ orí àánú orí òfò orí àdánwò náà lọ wà òun náà wọ́n sọ̀pọ̀tì àsáwà tá bá tún nírú nǹkan yìí náà la lónìí ah ìnákàmúrò ònfíkà àlìjàhìlìyà a jẹ́ pé ìwà ojú dúdú ìwà ìmọ̀kan ìwà ìmọ̀ ọlọ́run ọ̀nbẹ lára tiẹ̀ náà irú ẹ̀ náà ń ṣẹlẹ̀ ńlẹ̀ yorùbá lónìí ibi tí ustaasu wa bá lọ ìbá àmọ́ lẹ́rìí lèmi náà lọ ibi tí madrasa wa ilé kéwú tá a ti ibi tó bá lọ ìbá àtakùtọ̀ ọlọ́run tàbí ntọ́ bá sọ làwa náà sọ. So ibi tí ẹni tí ń darí ilé èké wa bóyá dàrẹ́tọ̀ ilé èké wa bóyá mùdírù ilé èké wa ni bóyá wàkílù ilé èké wa pírísípà ilé èké wa kan ni bóyá rọ̀yísù lè kírísímì hod ilé èké wa kan ntọ́ bá sọ níbi ọ̀rọ̀ ẹ̀sìn làwa náà tẹ̀lé ìmọ̀ alàlìbáàpìlì alàlàhàk ọkọ̀ rẹ̀ tí ó kọ̀kọ̀ rẹ̀ tí ó òdodo ni tí ń sọ o ànú ni tí ń sọ o ànífẹ́ pa asub lẹ́tọ̀ ìfàtìnà ànífẹ́ ẹ̀yàmẹ̀yà ni ntẹ̀yàn wa bá ti sọ ńlá fẹ́ gbọ́ ọkọ̀ rẹ̀ ti o kọ̀kọ̀ rẹ̀ ti o orí òdodo lọ́wọ́ o orí irọ́ o tiẹ̀ la fẹ́ ṣe. ṣèbá àti rírò ẹ̀ náà ńlẹ̀ Yorùbá tá a fi lè rí àwọn afọ́fúngbẹ́mu míì sẹ́mọ̀ téèyàn bá fọ́fúngbẹ́mu kò ní í sọ pé bíi tá àwọn bá lọ làwọn lọ kódà tán bá ní káwọn wọnú náà àwọn ó sì wọnú náà tẹ̀lé àfa àwọn àwọn nìkan káwọn ó kú wà ń bẹ ọ wá sọ náà di búrẹ́dì àbọ̀ọ̀tà ó dùn púpọ̀ má jẹ́ ògbó náà má jẹ́ òtútù iná allahumma ibna min azabi jahannam wa min azabi al-qabri min fitnati al mamati wa min sharri fitnati al dajjal wàláì ìyà tí Kana bẹ nù náà kánà gọ̀rọ̀ na à iná àbábàá kánà gọ̀rọ̀ ọmọ ìyà tí <clears throat> bóyá àwọn ya rò anáta àwọn rò pé yá fún ni ó fún búrẹ́dì gan bẹ́ẹ̀ wákàtí kan wákàtí kan ti pẹ́ bí ìṣẹ́jú kan gan ìyá ajá àná mọ̀ ju bá ń lọ tó bá jẹ́ pọ́rọ̀ ọ̀nà ni ń sọ iná ló ń ti àlọ́ ẹ má tẹ̀lé o pé kódà tó bá ní ẹ̀wọ̀ náà ẹ tẹ̀lé ẹ di ọ̀tánjẹ́ ọ̀gbìndé. àlàkìláwù báàbù omi máa yìí dé nílé báàbù àdúgbò ìlàlímọ̀ tẹ́kínà gbogbo àwọn èèyàn mi ni ọ̀rẹ́ mi ni ààyò mi ni alájọṣe wa ni àáfàá wa ni mùdírù wa ni ìkíní kan wa ni ẹ di ọ̀tánjẹ́ ọ̀gbìndé àfàwọn tó bá jẹ́ pé ó rí ìbẹ̀rù ọlọ́run iná ń sọ̀rọ̀ lé lórí iná ń bára wọn ṣe lé lórí so ara ṣe sí àwọn jàìlíyà òun ni wípé ẹ ń bá jẹ́ èèyàn wọn iná máa ń ibi tó bá lọ náà wọ́n lọ orí òdodo lọ́wọ́ o orí irọ́ o lọ́dọ̀ tí wọ́n kọ́ sásọ̀pọ̀tì ẹ̀ amúrún làbúdàmínú ẹ̀ńdàwù lọ́dọ̀ wọn wọ́n sọ̀rọ̀ ẹlòmíì ẹni wa ni ntẹ́ni wá bá ti sọ náà ni kò sọ̀rọ̀ mi mọ̀ òun la gbọ́dọ̀ tẹ̀lé so gbogbo àwọn tó bá ń ṣe báyìí náà nú àwọn ọmọ ilé kéw ẹni tí sars wa bá sọ lábẹ́gẹ́ ẹni tí wákìlù wa bá sọ àbí tí wa bá sọ òun náà ni òun lọ́rọ̀ gbogbo owó tí wọn náà bá tún ń ṣe báyìí gbà pé a ìnákàmúrò ń fi ká àlìjà ìlíjà pé a ó mà ṣe o àìmọ̀kan sì lára irú èèyàn bẹ́ẹ̀ fàdákàrà lọ òfì í màá dákàrà ọlọ́run bá tó sọrú ntọ́ sọ ń bẹ̀ náà pé à ẹ̀yin èèyàn yá àlẹ́bí na àmọ́nà kúnú kọ̀ wá mí nàbìlẹ̀ kristi ṣúàdá àlìmọ́s wàláwàlá àǹfọ̀síkún àwìlíwálì ìdá ìnẹ̀ wàlá akọ̀rọ̀ bí iná ọlọ́run wá ń ṣàlàyé fún wa pé ẹ̀yin èèyàn ẹ̀yin o pẹ̀lú déédé ni o sódìyé bá ń tọ́dá yín lẹ́jẹ̀ ẹlẹ́rìí fáwọn èèyàn lọ́rùn tó bá dọ̀dọ̀ ọlọ́run o kódà yìí bá jẹ́ pé ẹni tẹ́ ẹ fẹ́ sọ̀rọ̀ against gan ẹni tẹ́ ẹ fẹ́ jẹ́rìí fún gan yóò tako ẹ̀yìn gan kèsì ni bàbá yín jẹ́ ìyá yín jẹ́ fámìlì ẹ̀dẹ̀ rí wípé ibi ga wa lọ ọ̀nà jahannama ni o ẹ̀ tẹ̀lé ń bẹ̀ ibi tí bàbá mi lọ yìí ọ̀nà àná ni ẹ̀ tẹ̀lé ń bẹ̀ ẹ̀yin gangan fúnra yín tó bá di pé àwàlá ìfẹ́ nu mo fi ń sọ̀rọ̀ má tẹ̀lé fẹ́ nu rẹ̀ torí náà gbogbo orú àwọn èèyàn bẹ́ẹ̀ wọ́n ó tó bá di ọjọ́ ìgbéǹde alkiyama ẹ̀yà ajá sọ ṣe ọlọ́run kó láàánú wa lójú. almasalatu rọ̀bí àtúwà tìsàún àlámọ̀rí ẹlẹ́ẹ̀kẹrìnléláàádọ́rùn nínú àwọn àsìgbọ́ àwọn àdìsọ́kàn bú àwọn àgbọ́yé bú tí ń bẹ fáwọn ojú dúdú aláìmọ̀kan tọ́lọ̀ ń wá ní ẹ̀yin mùsùlùmí ẹ sọ́ra o anàmí ń dí nìyí akhdàrọ́júlì bìjẹ̀rìmátì rẹ́ìrì Allah adúpẹ́ fọ́lọ̀ o ara ń táwọn fi láwọn ń fẹ̀sìn òun ni kọ́ jẹ́ pé ẹ aláìṣẹ̀ ni ó jìyà wọ́n fi ìyà jẹ èèyàn kan bìjẹ̀rìmátì rẹ́ìrì yìí pẹ̀lú crimes committed by other than him ẹni tó yàtọ̀ sí ẹ̀ṣẹ̀ fẹ́ni tó yàtọ̀ sí ṣẹ̀ wọ́n dẹ̀ fìyà rẹ̀ jẹ òun bóyá kí n tí mò ń sọ lè yé ara àṣẹ sí wọn ọ̀tọ̀ lẹni tó pààyàn pípààyàn jẹ̀rí mọ̀tún mínàlì jàrọ̀ ìmẹ̀ is one of the crimes ìwà ọ̀daràn kan ní kápá àyàn mr a lọ́pàá àyàn wọ́n ó sì fìyà jẹ mr b akhdurrojuli bìjẹ̀rìmọ́tì rẹ́ìrìhì wọ́n wà gba ẹnìkan mú wọ́n jẹ́ ń ya pẹ̀lú ẹ̀ṣẹ̀ tí ọmọwọ́ tí ọmọ ẹ̀ṣẹ̀ wọ́n sì mọ̀ pé kọ́ ọmọwọ́ mẹ́sẹ̀ bóyá ń tọ́sẹ̀ bóyá èèyàn ńlá ni bóyá wọ́n di pé léyìí àwọn atóbímọ́sẹ̀ bá wí a sì gbọ́dọ̀ fi ajẹ́ nìkan ẹni tí ó ṣẹ̀ wọ́n máa fi ajẹ́ ẹni tí ọ̀daràn òun ni ọmọ jìyà tí wọn gbogbo ẹ̀ náà ṣẹlẹ̀ láwùjọ wa lónìí ẹni tó ẹni tí ọ̀pá yẹn yóò sì pẹ̀lẹ́ wọn wẹ́rẹ́ wọn sì mú ni gbogbo eléyìí ò gbọ́dọ̀ máa ṣẹlẹ̀ láwùjọ tí bá ń ọlọ́run láwùjọ tí ọ̀ máa fẹ́ kọ́lọ́run ó bínú kọ́lọ́run má bínú sí wa bínú ọlọ́run lọ́wù tààlà. ọlọ́run ọba wa ọba àlékè ọlá ọba sọ kùránì kalẹ̀ ọsọ àlùkùránì kalẹ̀ kí wá ní tó sọ kalẹ̀ nínú àlùkùránì ọlọ́ni wàlá tẹ̀síru wà zero tó ń wé zero òkúrọ̀ chapter six verse one kò lè ru ẹrù ẹsẹ lòmíì bóò lẹ́nì ṣe wá ru ẹrù ẹ̀ṣẹ̀ lòmíì àbà ọ̀tọ̀ tó ṣe sìnà tó fún èèyàn lóyún ọ̀tọ̀ lẹ́ni tẹ́ ẹ fìyà jẹ eléyìí ọ̀dà àbáwọ̀ rárá rárá ẹ má ṣe bẹ́ẹ̀ ọ̀tọ̀ tó jalè ọ̀tọ̀ ọ̀tọ̀ lẹni tó wùwà abú ọ̀tọ̀ lẹni tó ń sọ́fà rẹ̀ ọlọ́run ni ẹ má ṣe mí rárá kìí ṣe ń tí àwọn ẹni ọlọ́run kìí ṣe ń tí wọ́n máa ń ṣe o torí náà a gbọ́dọ̀ sọ àáfàá ní tá a bá ti wá gbọ́ eléyìí yé yóò ti lọ yé wa pé ìṣesí àwọn tí ọ̀gbọ̀tọ̀ lọ́n yé ni hmm, ìṣesí àwọn tí ọ̀gbọ̀tọ̀ lọ́n yé ni òun ni àáfàá ni ọyẹ jáwo nínú àdìsí náà àáfàá wa jábìrì ọmọ abdullah radiyallahu anhuma ọlọ́run bá ní kẹ́ bàbá àtọmọ o bàbá sọ̀hábíyùn jalil ọmọ sọ̀hábíyùn karim sàbí tán bá nàbí lò gba alápọ̀nlé ẹni láláwọn méjèèjì ó ní kúnná fi gazatin ó ní sẹ́ẹ̀ máa ń tọ́sílẹ̀ sá àmọ́ wa lójú ogun kan pẹ̀lú ànábì wa muhammad sallallahu alayhi wa sallam fàkásà rọ́jùlún minal muhajirina rọ́jùlán minal ansar ńlọ́wọ́ ọkùnrin kan nú àwọn muhajirun àwọn ará maka ba ọkùnrin kan nú àwọn ará ansori ló bá àwọn ní ni ọ gidi àfáà káfà ìgbà téèyàn rún yàn kì ẹ̀yin ò bá tọ́fẹ̀ẹ́ bá ọmọ gan-an ó rùn ó fi àjẹ gidi lọkùnrin kan náà àwọn ará amẹ́ka lọ́wọ́ ẹ̀ bá ba ọkùnrin kan náà àwọn ará màdínà ló bá jẹ́ ń yà gidi àfa ó ṣègi fún gidi ó ràn kí gidi fakọ́lá là ń sọ rí jù èyí tó jẹ́ àwọn ará ànsọ́rí àwọn ànsọ́rí làwọn ará màdínà mọ̀àjìrúnà làwọn ará amẹ́ka ará amẹ́ka kan àtàrà màdínà kan já mùsùlùmí sí làwọn méjèèjì fa kí ni tí ó ṣẹlẹ̀ ìtọ́jára mọ̀dínà kò tí ẹ̀ sí tọ́kàn pa pé mùsùlùmí àti mùsùlùmí ń jà nítorí òun rò ní pé èèyàn mi àti èèyàn tí wọ́n náà jọ ń jà ọba ní yá àlàlà ń sọ̀rọ̀ ẹ̀yin ará mọ̀dínà wàkọ́lá mọ̀hájírì ètò jẹ́ ará mẹ́kà tó wà ń bẹ àwọn mọ̀hájírì wọn òun náà bá ní yá àlàlà mọ̀hájírì ẹ̀yin ará mẹ́kà tẹ̀sẹ̀ ìjìra wa fàṣẹ́mi àdá rọ̀ṣúlù lọ́ọ́ sallallahu alaihi ànábì wa gbọ́ gbólóhùn yẹ ah, èwo lélẹ̀ fàkọ́ọ́là sallallahu alaihi wasallam ànábì wa ń sọ fún wọn pé má bá lù dáhàwá jàìlíyà ah, ah, dáhàwá jàìlíyà rẹ̀ ìpèpè àwọn olójú dúdú ṣe lẹ́ẹ̀tì gbà síláàmù lẹ́tún wá ń ṣe bí báyìí. da'uha fa innaha muntina da'uha fa innaha muntina àdìsí Bukhari àti Muslim ni o ọlọ́ọ̀bá ni kánábì wa Muhammad sọ̀tún ànábì ni ẹ lọ pátì ẹgbẹ́ jùlẹ̀ láì ẹ má ṣerú ẹ̀ mọ́ ẹ má sọ̀sọ̀ rú ẹ̀ mọ́ di ìsọkúsọ lẹ́ ń sọ ifá a ìpèpè àìmọ̀kan ìpèpè jà ìlíyà a fa iná àmùntìnà Anabi ló sì rún bí òkú ẹran nítorí ẹsẹ̀ ìrànfẹ́ ara màdínà ara mọ́ka kí káwa náà wà níbì kan ẹyin ara àbàdàn ẹyin ara àlọrin ẹyin ara ògbómọ̀ṣọ́ ẹyin ara ọyọ, ẹyin ara abẹ́òkúta ẹyin ara èkó ẹyin ara òṣogbo ẹyin ti ìkàrẹ́ ẹ̀yin ti ti oǹdó ẹyin ti àkúrẹ́ ti èkìtì ti la fi kódà àwọn èèyàn ń ṣe lórí social media wọ́n tún gbé ìṣesí ìjà ìlíyà sódórí íńtánẹ́ẹ̀tì torí wa ẹ jẹ́ kí Islam ó tóbi lẹ́mìí wa ju ẹ̀yà ìran àdúgbò ẹbí iléèwé iléekéwú àbí ibi àti lọ islam one. mùsùlùmí àti mùsùlùmí ń já ọwọ́ kan wá dọ̀kà kí ló ti sáré tó ẹ̀yin ará Mádínà ẹ̀yin ará Mẹ́kà ẹ̀yin ànsọ́rí ẹ̀yin mọ̀ájírì anábì ní ṣe sí ìjà iléyà ní tẹ̀sẹ̀ o ìṣesí àìmàkà ìṣesí ojú dúdú bá a ní ọlọ́ọ̀bá ní kí anábì wa Muhammad sasọ́lá alimọ́sálátùl khamisa wá ti sàrò àáfàá ní iṣu ninety five nínú masa ilúlìjà ìníyà ẹlẹ́ẹ̀karùndínlọ́gọ́rùn ẹlẹ́ẹ̀karùndínní ọgọ́rùn ninety five nìyẹn ara ẹni tààyírù rọ́júlì bí máa fi gẹ́rì ká máa fi ẹnìkan pa ká máa yẹpẹrẹ ẹnìkan ká kó ìyẹpẹrẹ ìdójútìbẹ nìkan pẹ̀lú ti ń bẹ lára ẹlòmíì kọjá pé ẹnìkan láàmà dọ́gbọ́n láàmà yẹpẹrẹ ẹnìkan ńlá fẹ́ já ráǹkì ẹ̀ wálẹ̀ ńlá fẹ́ gún bánà rẹ̀ léṣo àwa ń yẹpẹrẹ ẹni yìí máa fi gáírì yìí pẹ̀lú ti ń bẹ láàrẹ lòmíì tó yàtọ̀ sí. àáfàá nìyẹn náà tó ṣẹlẹ̀ ìyẹn náà ṣẹlẹ̀ láyé ànábì nínú àdìsí tí màmá wa Bukhari àti Muslim gbà wá látọ̀dọ̀ àfáà wa al-Ma'rur bùnú Suwaid tí wọ́n ní pé lakitu abazazin bizabadati bizabadati wọ́n pàdé àáfàá wa sàábé pàtàkì asọ̀hábí yunijelil abudar algifari ọlọ́mọba gbogbo àwọn sàábé pàtàkì ọ̀bí allah anhu wọ́n pàdé wọn láàyè kan tí ń jẹ́ bìrò rọ́bàzà tì àyè kan tí ń jẹ́ rọ́bàzà wọ́n pàdé wọn ń bẹ̀. fàkọ́ọ́là lì wọ́n wá ń sọ fún mi anídìíká farabalẹ̀ bó àdìsí yé àáfàá wa màrúr bónú suwaid àwọn ni wọ́n ń gba ọ̀rọ̀ yìí wá pé àwọn pàdé sàábé pàtàkì ọ̀bí allahu anhu àfàwọ̀ abudari láàyè kan tí ń jẹ́ rọ́bàtà wọ́n wá ń sọ fáwọn pé ìní sàbábí tùrọ̀ jùlá fàáyárí tùhú bí omi ọ̀rẹ́ mi àtọkùnrin kan a máa jọ ń bú mà ní mo ń bú mà ní mo ń bú labajọ ń ta àwọn èébú síra wa ọmọ tí mo ṣe mo fi ìyá rẹ̀ ìyá rẹ̀ mi bù ìwọ ọmọ ìyá ìwọ ọmọ ìwọ ọmọ ìyá olè ìwọ ọmọ olè tíyà rẹ̀ ìwọ ọmọ ìyá aṣẹ́wó yìí òun kọ́ lásẹ́wò ìyá ẹ̀ lásẹ́wò ọdẹ ń fi àlébù ara ìyá àbọ̀ mọ́ èyí ṣe bẹ́ẹ̀ fa ìṣesí àwọn jàìlíyà ni kìí ṣe ìṣesí àwọn ẹni ọlọ́run àwọn ẹni ọlọ́run yìí ṣe bẹ́ẹ̀ fàkọ́ọ́lá lí nàbí yusuf sallallahu alaihi ànábì wa ń sọ fún àáfàá wa Ma'ruf bọ́nà Suwaid àjárítà ubi umi ọdẹ ah, ah. ń fi ìyá rẹ̀ tayé báwọn ó ń fi ìyá rẹ̀ pa gidi o ọwá mú ìyá òfin yẹpẹrẹ ọmọ iná kàmúrò òun fi kàjà ìlìyà tó bá rí bẹ́ẹ̀ àjà ìlìyà èkó lára tiẹ̀ náà o ìwọ ojú dúdú kò kú lára rẹ̀ rárá ọlọ́run bá ní kí ànábì wa muhammad sallallahu alaihi wa sallam torí náà irú ìṣesí ìṣesí àìmọ̀kànnì ìṣesí tó tako ìlànà àgbọ́yé ẹ̀sìn àtàdìsọ̀kàn ẹ̀sìn eléyìí tó múná tó lálàáfíà ni bíbélì rahman adùn bíi ní òní salmas alatula khamisa wa tisirun iṣu 95 five ọ̀hún láti dó a máa tẹ̀síwájú ní ẹpisódù tó ń bọ̀ ọlọ́njẹ́ àsọ̀rọ̀ ayé àtọ̀run idul adaha fourteen forty seven ó ń kanlẹ̀kùn ó kò sùn kan lẹ́nu ọlọ́njẹ́ ọba wa láyé òjì àsọ̀rọ̀ ayé àtọ̀run subhanakallahumma bihamdika ashhadu an la ilaha illa anta alaykum wa rahmatullahi wa barakatuh.